شهر رمضان الذي الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى وقلب سنته واهتدى دليل يوم الجمع بعد الحمد لله الحمد لله الحمد لله رب العالمين lọ́ọ̀bà Allah àtúbẹ̀ bá àlùfáàlì lè ní bá àṣẹ bá lóògbò nígbàtí alukwani kiri iṣẹ́ ní pẹ̀lú alukwani kiri ní tí a wà náà ní gbogbo Qur'an Karim ala ummati Muhammadin sallallahu alaihi wasallam gbogbo Qur'an Karim alaina jami'a wajibatun tí a fẹ́ kí a fún àdùkù náà kí ó lè rọ̀ wá lọ́rùn nítorọ̀ ń gba àdùkù á nínú ìgbésẹ̀ àríwá agbóníṣẹ́lẹ̀ tí wọ́n sọ pé inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam يبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا tí a kàdé ní àná oná ni ẹ̀tọ́ ká fi ẹ̀kọ́ bá lùfánilò lọ sàlùwàlá àdùbàn màlùwà ibà àlùbáyìn àlàyé ń bọ̀ lórí ìgbọ̀bá yá bákan náà ìdájúwà fi kúlé ní hakuta hakuri àhàjírí ní àdúrà ìfẹ́ o náà ní ẹ̀kọ́ kí a sọ́ra kí ìyàn àlùfáàyàn lódì kí ọmọ ti ọwọ́ wa ṣẹlẹ̀ látara àìsí àkíyèsí ara wọ́n ké àyà fún alánàánú súrátù Furqan Quran chapter twenty-five, verse 30 ẹgbẹ́ tọ́lọ́sọ́ wàkọ́ọ̀lá ọ̀rọ̀ sùúrù ọlọ́run ní òjẹ́ dáa ránṣẹ́ bá dà lìkíámà ní gbangba lìkíámà nígbàtí bá ń jẹ́ àbọ̀ fọ́lọ́run ọba rẹ̀ lórí bóòlàwà ọmọ lẹ́yìn ẹ̀dẹ́ bá lùkú á nílò ọlọ́run ló jẹ́ ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam ní ya Rabbi ìrọ̀lọ́run ọba mi ò alkùránì lódì ìtàkàlù àádàlẹ̀kùnrin àánú wọ́n ṣe kọ̀kan mísàlù kùránì hajjúlù ìyá alkùránì lódì kúrò bá wúbẹ́ ń gbà mí ń bẹ́ a ní èmì ọ̀yà alkùránì lódì bí mo ń pè hmm, hmm ṣe à ń ké nìkan ní àlùkà lódí ìyẹn ló mú ọ̀kanú àwọn àfáàwà Al-Imam Ibn Qayyim al-Jawziyya nínú tí a ti ń pè ní Fawaid nínú tí a rẹ̀ tá ń pè ní Fawaid ó ní bí ọ̀rọ̀ kan ní yan alukurani lòdì ó wá sọ wá pé àwọn ìran tó pín sí ìran tí ó pé ká yan alukurani àwọn ìran tó pín sí àfáà yìí ó mú ìran márùn wá ọ̀nà márùn lẹ́gbàá yan alukurani lòdì ìyàlùkọ́yìn ló dì í wá rèé ó pé oríṣiríṣi ó ní nínú ọ̀nà táa lè gbà ìyàlùkọ́yìn ló dì akútìlá àwàtí wàlìsìmá akútìlá àwàtí wàlìsìmá ó ní látara ká má fún ní ẹ̀tọ́ mímá kí ẹ̀tọ́ mímá gbọ́ gbogbo mùsùlùmí bá a fẹ́ kí àlùkò á ní lápánìgbèsè ayé wa a máa gbé a máa gbọ́ smile tó gbogbo wa bọ́ la máa gé ikọ́ ṣe ìwà rẹ̀ kápẹ́ arí ọmọ mùsùlùmí kí a máa sọ pọ́mọ ti tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni kọ́mọ lè dá lùbáàní pé àlébù ní fọwọ́ tá a bì ẹgbẹ́lò tó lọ bá ń jẹ́ mùsùlùmí gidi àlébù ni kọ́mọ wá tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ lè ka àlùkùránì àgbà àkùnrin kéjẹ àà ah, sọ yá sórí o ọgọ́rọ̀ àwọn àbáwá ńlá ládà máa sọ ọdún máa lè pé wọ́n mú sáàbì ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ní àkíyà sórí torí tí a ń kọ́ sí fọmọ ń jọ nù àwọn òjẹ̀ wá pé kí wọ́n hà àdígbẹ̀jẹ̀ lékè tàbí wọ́n bèèrè àwọn àgbàlagbà tá a ti wọ́n mọ́ 50 sixty seventy táwa ní àwọn ti lè ké kí là ń ṣe bí ká lè ké ní tá a bá fi ààyè oṣù mẹ́ta lẹ̀ àkì àti rí àwọn ẹ̀dọ́ pé oṣù mẹ́rin mẹ́rin náà sí wòlí máa dùn wájú fáwọn èèyàn gẹ́sì rí ké lásìkò tí ó di ẹ̀jì di ayé ń kánjú ìmọ̀ ti di ayé ń kánjú kálọ̀ bó kọ sílẹ̀ àlébù ní kọ́ má lè ké lẹ́tà ọlọ́run bá rẹ tó kọ sí ẹ ò lè ká ó rí pé ọwọ́ ọlọ́run bá yẹn gánlẹ̀ lẹ́tà ọlọ́run bá rẹ tó kọ sí ẹ ọ̀mọ́ká ọ̀kátì. tó ti bẹ́ẹ̀ náà wá rè inú ẹ̀kọ́ Islam ọlọ́run wá gbà alábọ́bàjẹ́ wà lè ké wọn gbọ́ torí alìsìmá nínú kíkẹ́ ìwá rẹ̀ nínú súrọ́tù Fatir Quran 35 ayah 29 30 ẹgbẹ́ tó fọ́lá sọ tí ọlọ́mà dáadáa yàtí lúùnà kìtàbà Allah a ti wé fi àlùkùránì ilẹ̀ láìké fílìmù lọ́rì ìfíìlù ìsìmùràrí tààlà yẹ́kùnù tẹ́mọ́ kàmù náà wa aqamus salah wọ́n tún gbẹ́nu dúró pẹ̀lú ẹ̀ wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyah wọ́n tún náwó tójú ọ̀nà lọ́wọ́ tọ́lọ́wọ́ bá fún wọn wọ́n ná ní kọ̀kọ̀ wọ́n ná ní gbàgbà wọ́n ń kí alùkùránì wọ́n ń kírun wọ́n tún náwó wọ́n yọ sàká wọ́n ṣe sàrá wọ́n dá ìtọ́ táwọn sí rírá wọ́n aláàlérà yọrí júúrà ti ga wákà láàrúdà ọ̀rọ̀ ọlọ́run gbogbo jẹ́ ń ṣe yìí ìkẹ́ àlùkùránì wọn ìmọ̀ kírun wọn dáadáa ìmọ̀ anásojú ọ̀nà ọlọ́run wọ́n fi ń ṣe kí ni. yàrùjú náà ti já ọ̀tá láǹtàbò. wọ́n fi ń bọ́lá wọn bá ṣòwò tí wọ́n ń ṣe àgbé ilé ń bẹ owó dáhàṣe dá kì í jẹ́ dá kì í sọ́ọ̀tù. láì pàdánù èrè rẹ̀ torí ẹ̀ náà fi ṣe gbogbo eléyìí. lè wá fi àwọn ọmọ òjò rọ̀ ọ́n. ọlọ́ọ̀bà àlekẹ́ ọláyọ̀ lẹ́sàn ṣẹ́rẹ́ wọn ẹ̀san àdúgbò ní kíké ẹ̀san ní ẹ̀san àrùn kíkí ẹ̀san ní ẹ̀san ìnáwó lọ́nà ọlọ́run ẹ̀san ní. ìwà fi àwọn olùrọ̀ ohun wáyé inú ọlá rẹ̀ á tún fèrè sí i iṣẹ́ tó lérè ní tó lé nínú ní innahu ghafurun shakur. ọlọ́ba ti bá yín sọ̀rọ̀ bá ti forí jì ní ọba tí dúpẹ́ ní tí gbọ́pẹ́ ní ẹ̀rí wọ́n ti ń kí alùkùnrin láti rí inú gbèsè ayé àti mi ṣáájú kíkí alùkùránì wà lọ́wọ́ bá ọlọ́run ṣe rí ṣùgbọ́n èèyàn ọ̀gbọ́dọ̀ má ké lójúmọ́ nítorí èèyàn ọ̀gbọ́dọ̀ má ké lójúmọ́ àwa rí inú ọmọlẹ́yìn àrẹ Muhammad sallallahu alayhi wa sallam yóò kẹta yóò kẹta ní ma parí alukurani Allahu akbar alukurani ìyẹn ló yá jù ìyẹn ni ó yá jù mẹ́ta mẹ́ta jọ́kẹta jọ́kẹta jọ́kẹta jọ́kẹta tóṣù bá délẹ̀ ákí tó mélòó ákí mẹ́wàá ní gbogbo ọjọ́ ní Ramadan kọ́lá ń sọ o lẹ́yìn ẹ̀ ló kù ọlọ́jọ́ márùn tá a bá dín kó lọ́lọ́jọ́ mẹ́ta ó kù ọlọ́jọ́ márùn lẹ́yìn ẹ̀ ló kù ọlọ́jọ́ méje lẹ́yìn ẹ̀ ló kù ọlọ́jọ́ mẹ́wàá bẹ́ẹ̀ ló kọ lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ́kàn ológúnjọ́ lọ́kọ lọ́jọ́ márùnlélógún lọ́kàn ọlọ́gbọ̀njọ́ ẹ̀dọ́ bá yọ lẹ ní ọparí àrùbá ẹlẹ́ẹ̀kan ló sùn látara pé iná lè dé iná. iná làbínà yàtìlúnà kìtà wà. sọ́rọ̀tù Naml ayà 91-92 ẹgbẹ́ tó lọ bá sọ mẹ́ ọlọ́bá ń bá nábi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam sọgbọ́lọ́bá alẹ́kẹ́ ọlọ́bá ọlọ́bá pàmílásẹ́ innama umiritu ọlọ́bá pàmílásẹ́ balda. pé kí n sin ọlọ́run bá tó ní ìlú yìí ṣe má gbà. ẹ̀mí àrọ́mà. tó ṣe ní ìlú ọ̀wọ̀. wàhálà hù kúlù ṣe. ọba tó gbóhùn lónìí gbogbo nǹkan. wà omi rútu àkúnà mílà mùsùlùmí. olùkọ́ aláàrẹ kí n jọ́ kanú àmùsùlùmí. wọ́n á ti lóun wà ní kúrò áá. àlùkùrán. bó ti pa ń lẹ́lẹ̀ kí n sin ọlọ́run bá pé lójú pa ń lẹ́lẹ̀ kí n máa kí àlùkùrán. wọ́n pa mí láṣẹ kí n máa kí àlùkùrán ni. bẹ́ẹ̀ni torí díẹ̀ àṣẹ lẹ́lọ́ lọ ali muhammad sallallahu alayhi wa sallam ó nù nǹkan tí máa sì pẹ̀ fún yẹn lọ́jọ́ gbọ́dọ̀ àlìkámù làǹfà nìkan. ó ní ẹ bá ń kí àlùkùránì bá dé ọjọ́ gbọ́dọ̀ àlìkámù ọlọ́run pé máa ké máa ké bá tó wá ń ké ní àjà kọ̀ọ̀kan máa tó sì máa ké láyé iye ó ké láyé ní iye àjà tó gùn bá ti ń ké bá ti ń ké bá ti ń ké bá ti ń ké bá ti ń ké bá ti ń ké bá ti ń ké. Allahu Akbar Allahu Akbar. ẹ̀mọ̀ gánipò àwọn tó ga jù lájà lọ́jọ́ bọ́lá ìgbàmà àwọn kí àrùn kan kí àrùn kan nìyí kíkélu anu muhammad sallam sallallahu alayhi wa sallam sallama wa ke alukuran lọ pé alif lam mim alif lam mim ó ní lórí ara pípọ̀ kan lọ́gbọ̀n ládàá mẹ́wàá ó lọ́wọ́ sọ́sálì wa lámìmù ara pípọ̀ kan ní ó ní alif ládàá mẹ́wàá láàm Mim, míìm ó jẹ́ ládá mélòó ó jẹ́ tààtì kí wá kàṣọ́tù bá kúrò àdílẹ̀ mú yí ládá rẹ̀ tó dẹ̀ láì bí fi àdùkwá ní kíké ṣeré níjọ kan mọ́ lọ́nà mẹ́lá àzíz nínú àwọn olóríire téèyàn gbọ́dọ̀ sọ̀tàn olóríire ní Islam tá a bá fẹ́ mú àpèjúwe wá tá a bá tí mú àpèjúwe mọ́tò náà láti ṣe wá àpèjúwe tí ì pé kò tí ì pé ó wá dá àmújọ kan títí látara ṣe Islam ó wá fẹ́ sùn tí ìwà kí alukurani ó wá sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlọ́ba gbẹ́rù kúránì wà mi ò fẹ́ kọ́ sẹ́mà ńlá pé mo yan àlùkọ́ràn lónìí níjọ́ kan gbèsè ayé mi. ọ̀rọ̀ àwọn sùúrù ọ̀bí ìjọba òbí káfà fún wa al-Qur'an mahjura. bọ́lá ọ̀bẹ kí ló ayé àyẹ̀ wá sẹ́mà ńlá lìkà mọ̀ pé ìjọ kan ń bẹ tí òòrùn yọ tó òòrùn wọ̀ tí ìrẹ́wọ́n mọ̀ dúnà làásì tó kí àlùkọ́ràn. kódà kọ́ máa ju àyà kan lọ ní kíkẹ́ yàtọ̀ pé mo fi kírun ló fi wà fún mùsùlùmí káńpé ní àlòwúlò kùrẹ̀ àní wúrì bí iṣẹ́ gbogbo gbà tó gbẹ́rẹ̀ àlùkùránì ni tí o lè má ṣe ó kéré náà yányá jùsù ìpa yéésù méjì gẹ́bí ọ̀dọ̀ àwọn àgbàlagbà yéésù méjì lójúmọ́ ọgbọ́n tẹ èsù sí pẹ̀lú àlùkò ánì ó bá ń ké èsù méjì méjì lójoojúmọ́ tó sì bá parí ó kéde àlùkò ó kéde ní. odidi alukura ánì kan ó pè é. lẹ́yìn náà lọ́wọ́ tó kúnnú ìyàn àlùkò ánì ló dì ní mímọ́ máa gbọ́. ìdí ẹ̀ máa ń gbọ́ ni nínú ọ̀nà tí àgbà ìyàn àlùkò ánì látara gbígbọ́ inú ẹ̀ ní kó tó yí pé àdígbà kátà àti tẹ̀ ti gbọ́ inú ẹ̀ ni pé wọ́n ń ká alùkùránì lọ́wọ́ àti ń sọ̀rọ̀ inú àwọn ìbàjẹ́ tí bẹ́ẹ̀ lára mùsùlùmí òun náà ni kí wọ́n máa ké alùkùránì lọ́wọ́ àwọn pé ẹ̀dá ké alùkùránì wọ́n ké lọ́ asùtúnilá àwọn ọmọ ní ẹ̀dá ké <laughs> asùtúnilá ìdọ̀tí nì nígbàlẹ̀kọ́ náà wá wà sẹ́dẹ̀ máa ń ka national anthem yẹ bá wà kílẹ̀ máa ṣe. adùn wẹ́m wọ́n ń ka ọ̀rọ̀ lóhun ẹ̀dùn pariwo ẹ̀tí wá rí àwọn àfáàfin ní pẹ̀tù yẹ́ lọ́fí kíkà burúkú gbáà ní inú súrátù ààrà 177 ayà tó fọ́ ìgbọ́tọ̀ lọ́sọ wà ìdá kùrí alkùrán ọ̀rọ̀ bá ti ń kí kò sì dákẹ́. la'allakum turhamun. kẹ́lẹ́ bá a jẹ́ ní ìkẹ́. wọ́n gbẹ́jọ́ bá ń kẹ́rù kúránì ọ tẹ́tí sí òní jẹ́ ní ìkẹ́. òun fi kẹ́ ọlọ́run ṣe nínú. ni àwọn náà dábọ̀ Hmm. ìwọ náà dáhùn ìwọ náà nígbà tí máa yẹ yín ẹ sáàyè rẹ lọ́nà wọn àlẹ́pàá ẹnu. Hmm. eléyìí ìyẹn àgbánilébì kan nù tí Islam ọ̀fẹ́ ìyẹn ló dàdára kéke ìyẹn ló dàdára òkú àti ìdákọ̀ọ́ pẹ̀lú gbọ́dọ̀ lọ má dọ̀lá àtẹ̀síwájú. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا يرشدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلم